ìwọ lè lọ máa kọrin bẹ́lá ọ lè máa kọrin Mohbad ìwọ ló ń sọ jọ́ọ̀bì fún Mohbad ṣé ìwọ nífẹ̀ẹ́ Mohbad ọ̀dẹ́nu onífẹ̀ẹ́ Mohbad dẹ́nu tẹ́ ẹ̀ bá lọ lọ ságọ́ ọlọ́pàá ẹ ẹ̀ lè máa jáde every week kẹ́tì ẹ̀ máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lé lórí pé ẹ̀yin ìjọba kí ló ń ṣẹlẹ̀ kò nídìí kẹ́ ẹ bújọba kò nídìí kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ lọ ṣe protest àní kẹ́ ẹ tiẹ̀ máa jáde lórí ṣó yín kẹ́ ẹ kàn ṣe ṣó fún wọn lẹ̀ kẹ́ ẹ kàn ṣe ṣó fún wọn pé gọ́ọ̀bù kódà kò jẹ́. hey justice for Mohbad justice for Mohbad justice for Mohbad mo kí gbogbo ojú tí ó ń wò mí mo kí gbogbo tí ẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ni títí ẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Elédùmarè àwa báyìí náà ni a máa ṣe nǹkan ìkànlábí olùkọ́gúnsọ̀dẹ̀ kó wa gbogbo wa lórí ọ̀rọ̀ justice for Mohbad mo ti ń ro ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ mo ti ń rò pé kí ló fà á tó fi rí báyìí àmọ́ ìgbà tí mo wá come across fídíò yìí mo wá rí i pé definitely tí mo ṣe ń ronú lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí ẹlòmíín rò bẹ́ẹ̀ àmọ́ ìròrí wa ó kọ́ lè ṣọ̀tọ̀ọ̀tọ̀ bọ̀ tí kífa cost wa fẹ́ papọ̀ ìhun tá a kàn ń wò ọ̀nà tó ní kálukú wá ń gbàgbó ó kọ́ lè yàtọ̀tọ̀ tó dẹ̀ dá mi lójú pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ justice fún Mohbad ní òdodo ẹ̀yin náà ẹ ti máa máa ro irú the same thing ṣáájú kí n wá tó sọ̀rọ̀ opinion tèmi àti mẹ́sáàgì mi fún Bella Shmurda gbogbo wọn tó bá ń wo fídíò yìí jọ̀ọ́ bá mi share bá mi táàgì bella shumenda bá mi bá mi táàgì ogb recent ẹ máa táàgì wọn dáadáa kọ́ lè rí fídíò yìí ẹ táàgì wọn kí wọ́n lè rí sọ ẹ ká wo fídíò yẹn náà. gbogbo àwọn ọ̀rẹ́ ò sọ̀rọ̀ àwa wí tó wá di ọjọ́ bẹ́tìdè tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀dè fóòkù tó ti kú orí burúkú orí yín orí òfò tẹ́ gbé wálé ayé ọ̀rẹ́ ìbànújẹ́ tẹ́ jẹ́ látòrí small doctor gbogbo yín lẹ bá ìmọ́lẹ̀ ṣe ìka ọ̀dájú abiyamọ ni gbogbo yín ẹ ṣèyàn gbogbo yín wá lọ sí ṣò ẹ wá ń kọ orin ìmọ́lẹ̀ mélòó nínú yín ló sì ń pariwo fún justice kẹ́ má jáde lórí ṣò yín lórí fí lórí kiri yín gbogbo yín lẹ ní fáǹsì gbogbo yín lẹ ní fọ́lọ́wàsì tap tap tap ní bẹ́là tó sojú bí ojú aláìyá ọ̀ ó sojú bí ojú ọ̀bọ ọ̀bọ ìnáwó rose ṣe é mọ ojú ẹ̀ mọ àwọn ọ̀bọ ẹ̀ mọ̀ pé àwọn ọ̀bọ kan wà tó ń pè ní ìnáwó rose bẹ́ẹ̀ là sojú bí ojú ọ̀bọ iná horò sùn bóyá ṣe ni bí ojú òwìwí ẹ̀mẹ̀yẹ awó ó sẹnu bí ìrù awó bí ìdí awó ló ṣe sẹnu gbásùn bí ìgbákò ẹ̀kọ́ bó ṣe rí ní triangle so ìwọ lè lọ máa kọrin bẹ́ẹ̀ là ọ̀nà ni máa kọrin Mohbad ìwọ ló ń sọ jọ́ọ̀bì fún Mohbad ṣé ìwọ nífẹ̀ẹ́ Mohbad ọ̀dẹ́nu onífẹ̀ẹ́ Mobadi dẹ́nu tẹ́ ẹ̀ bá lọ lọ ságọ́ ọlọ́pàá ẹ ẹ̀ lè máa jáde every week tẹ́tí ẹ̀ máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lé lórí pé ẹ̀yin ìjọba kí ló ń ṣẹlẹ̀ kò nídìí kẹ́ ẹ bújọba kò nídìí kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ lọ ṣe protest àní kẹ́ ẹ tiẹ̀ máa jáde lórí show yín kẹ́ ẹ kàn ṣe show fún wọn lẹ̀ kẹ́ ẹ kàn ṣe show fún wọn pé kódà kó jẹ́ one minute two minutes Nigeria police Lagos state police ìjọba Bọ́lá Ahmed Tinubu ẹ pé bàbá yín l'Àbújá kí ló ń ṣẹlẹ̀ ó ti tó oṣù mẹ́ta mẹ́rin tán ti lọ wú ìmọ́lẹ̀ a máa rí nǹkan kan kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ pè wọ́n gbogbo yín lẹ ní followers gbogbo yín lẹ ní fans gbogbo yín lẹ ní àwọn èèyàn lẹ́yìn ìkankan nínú yín ò lè pè wọ́n ẹsẹ̀ ẹnu bí ẹnu olórí burúkú bí ojú àyá ẹ wálẹ̀ ń kọrin ẹ ń kọrin fún birthday gbogbo yín ti gbàgbé awáwí tó jìbì àbí kí náà ń pọkọ ó jìbì ìwọ tó péré ń kọ́tìsì òpònú ayíradọ ó sọrùn bí ọrùn àgùnfọ́n ṣebí wọn náà lọ síbi bẹ̀rẹ̀ grand rẹ̀ àbọ̀ ò lọ bẹ̀ àbí gbogbo yín kọ́ lẹ rí bó ṣe kọ́ ọ̀run ẹ̀ sínú pósí àbó ojú yín kọ́ ló fi sí òkú Mohbad àbó fẹ́ sọkún mi pa ẹ̀ rí ṣebí wọ́n wà bẹ́ẹ̀ ogb gbàgídí àti àti qdot abiola ṣebí ẹ wà níbi tó ti lọ sí Mohbad àbẹ́ ẹ̀rí bó ṣe kọ́ ọ̀run ẹ̀ sínú pósí tí ẹ̀yin bá jẹ́ ọ̀rẹ́ gidi ó yẹ kẹ́ reject pósí yẹn ni pé no tó bá jẹ́ pé orí Mohbad lélẹ́yìí ó ti ṣẹlẹ̀ kò sáàyè jẹ́ ká lọ gbé pósí ẹ má ti gbé sínú pa ẹ má ti gbé síbẹ̀ kí mírẹ́kù yẹn ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn tí ò bá jẹ́ pé gbogbo yín ní lọ́wọ́ ẹ̀dìsẹ́rù ẹ̀yin ẹlẹ́gbẹ́ òkùnkùn rádaràda játijàti kẹ́ wá lọ rèé gbé pósí ṣe bẹ́ẹ̀ yín ní mọ́tò kẹ́ ẹ mú àwọn bọ́ìsì irú àwọn ọmọ àdúgbò yẹn kẹ́ ẹ lọ ra pósí tuntun míì wá lélẹ̀ tó tó sáìsì Mohbad fúnra rẹ̀ kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ fọwọ́ ara yín ra pósí wá ṣẹ́yìn ṣe ni ẹ wọ́n dẹ̀ sí pósí Mohbad gbogbo yín lẹ́rí bọ́n ṣe tẹ ọrùn ẹ̀ sínú pósí ẹ̀dẹ̀ lọ́rẹ̀ yín ni gbinú gbogbo yín dùn pé ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ yín nìyẹn ẹ̀ ń ṣàbíyamọ ẹ̀ ń ṣọ̀rẹ́ èèyàn gbúdọ̀ máa fi irú yín ṣàdúrà ọ̀rẹ́ ìwọ ni wọ́n ìwọ máa ń tì mí nínú ọdún tó wà má grief anybody o don't grief for anybody but the only thing tí mo lè sọ fún ẹ ni pé má jẹ́ kán pa ọ́ má gbà kí wọ́n pa ọ́ torí tí wọ́n bá pa ọ́ àwọn ọ̀rẹ́ tó pè ní ọ̀rẹ́ yẹn kì í ṣe ọ̀rẹ́ àwọn ẹbí tó pè ní ẹbí yẹn wọn ń ṣe ẹbí ará tó pè ní ara yẹn kì í ṣe ará ẹ ọ̀rẹ́ tó pè ní ọ̀rẹ́ rẹ kì í ṣe ọ̀rẹ́ ẹ ọmọ ìyá tó pè ní ọmọ ìyá kì í ṣe ọmọ ìyá ẹ̀gbọ́n tó pè lẹ́gbọ́n àbúrò tó pè lábúrò kì í ṣe àbúrò ẹ o ò lọ́mọ bàbá débi tó máa ní ọmọ ìyá o ò ní ẹbí o ní ará má jẹ́ kán pa ọ́ torí tí wọ́n bá pa ọ́ o ò lé níyàn tó máa jà fún ẹ o ò léyàn o nínú nàìjíríà ẹ káàbọ̀ padà mo kí gbogbo ojú tó ń wò mí tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ ń rè tí ẹ bá ṣe ìwé ìkànnì ẹ káàbọ̀ sí ìkànnì BioBlack TV show ebi báyìí náà ni a ti máa ń sọ ojú abẹ níkò bẹ́ẹ̀ ni ebi báyìí náà la ti ń sọ òtítọ́ because we speak truth to power and if you are a returning subscriber you are welcome to the show please don't forget to share may God bless and enrich your pocket lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin olótìtọ́ àti olódodo ènìyàn gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ justice for Mohbad ǹjẹ́ ẹ ti ẹ̀ fi ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì rò pé kí ló fà á tí àwọn celebrity wa pàápàá jùlọ àwọn mutual friend Mohbad àwọn tọ́jọ́ tí wọ́n jọ ń ṣe nígbà tó wà nílé ayé kí ló fà á tó fi já sí pé báwa ṣe ń ṣe tá à ń sọ̀rọ̀ lórí justice for Mohbad nǹkan tá a rí nǹkan tá a gbọ́ nǹkan tá a gbọ́ tá a wá fi tó àwọn Nàìjíríà ti pé kí ní ìṣètò tọ́ ni ṣé bó ṣe rí rèé láwa tá àti ẹ̀sùn mọ́ Mohbad rárárárárárárárá ẹ wo bí bàbá Mohbad ẹ wo bó ṣe ń sáré ká ẹ wo bí bàbá yẹn ṣe ń japoró kiri lórí wípé wọ́n ń fi owó ọmọ òun wọ́n fi ń gbógun ti òun ikú tó pa ọmọ òun òun ò tí mọ̀ ìdí ikú tó pa ọmọ òun kò tí sì rí kò tí sì authentic result autopsy kò tí sì result DNA àwọn tó wá jẹ́ ojúlówó ọ̀rẹ́ Mohbad dà nígbà tí Mohbad wà láyé tẹ́ẹ̀bà gbàgbé January inú ọdún tá wà January yìí mọ́ǹtì Mohbad la wà Mohbad ti ṣe bẹ́ẹ̀ jẹ kọjá ká ló wà láyé ni a ti ṣe bẹ́ẹ̀ jẹ kọjá kọlọ́ba àtẹsáfẹ́fẹ́ rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí nígbà tí Mohbad wà láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá Mohbad ṣe wọ́n máa post ẹ̀ tí wọ́n jẹ́ celebrity wọ́n máa kí fún happy birthday àmọ́ kí ni impact ẹ̀yin pípú yìí kí ni impact yín lórí justice for Mohbad àdúró tí wo lẹ ṣe lórí kí Mohbad kó lè rí justice àkíyèsí wo lẹ pé bàbá Mohbad sí si ní kọ̀kọ̀ àti ní gbangba ta ló ṣẹ̀yìn nínú ọ̀rọ̀ justice for Mohbad ṣé bàbá Mohbad ló ṣẹ̀yìn ni àbí ìyàwó Mohbad àbí ìyá Mohbad kí ló dé tẹ́ ṣe dá ẹbí Mohbad dá ká má tẹ̀lé wá rí kankan lóyún tó lè spear ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ kan just one hour kí n má sọ pé just thirty minutes láàrin ọ̀sẹ̀ kan tó lè fi ṣe ṣóò tó lè fi ṣe fídíò láti clear public lórí pé lórí ọ̀rọ̀ justice for Mohbad ibi báyìí ibi báyìí ibi báyìí ibi báyìí ibẹ̀ lẹ́sẹ̀ dé bàbá Mohbad nídìí yìí ẹ̀yin ọ̀rẹ́ Mohbad bàbá Mohbad nídìí yìí látìgbà tí Mohbad látìgbà tí Mohbad ti papòdà tí bàbá Mohbad ti ń sáré justice kiri mo ò tí ì rí ọ̀rẹ́ Mohbad kankan tó lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá Mohbad lórí pé dádì ìbò oníṣẹ́ gbédé dúró báwo ni kíní bóyá lọ sí kóòtù ni kọjọ lọ kò sí kankan nu yín tó wà tẹ́ǹdì kóòtù ṣé ẹ ti ń rí ìṣí Mohbad láti kú tẹ́lẹ̀ ni ṣé ẹ ti fẹ́ kí Mohbad kú ni ṣé bí gbà tí Mohbad kú gbogbo iná lẹ̀ pariwo justice justice justice ṣé ṣe wá ṣe wá gbẹ́nu dákẹ́ yìí tẹ́yìn yẹ kí àwọn èèyàn máa spread rumor kiri. tẹ́yìn jẹ́ káwọn èèyàn kọ́ máa spread rumor kiri ṣé bẹ́ẹ̀ ni Mohbad máa ṣe rí justice. You, you guys know the truth tó bá jẹ́ kí wọ́n pa Mohbad ni ẹ̀yin ọ̀rẹ́ Mohbad ẹ tó ti wá o tó bá dẹ̀ jẹ́ pé ikú Ọlọ́run ni ẹ máa mọ̀ o kí ló dé tẹ̀ ṣe wá gbẹnu dákẹ́ kí ló dé tẹ̀ ṣe wá gbẹnu dákẹ́ tí kò sí kankan nu yín ìgbà táwọn kan ti take time wọn láti máa ṣe show lórí justice lórí justice tá a bá sọ kí wọ́n fi ń wá owó ni a lè sọ pé fi ń wá owó náà tí kò bá kí ń ṣe àwọn bloggers tí wọ́n ń pariwo tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ lórí justice for Mohbad justice for Mohbad lójoojúmọ́ a ò ní gbọ́n kankan mọ́ náà ẹ̀yin tẹ́ ẹjọ́ rẹ Mohbad ẹ ti gbẹ́nu dákẹ́ o ẹ ti dá bàbá Mohbad dá báyìí o bàbá Mohbad àtìyàwó Mohbad àwọn méjèèjì ni wọ́n dá fèsì ẹ o àwọn méjèèjì nìkan bàbá Mohbad àtìyàwó Mohbad àwọn méjèèjì ló ń dá fèsì ẹ ìdí rẹ̀ tó fi kọjú ìjà síra wọn. reason ni pé nínú ọ̀rọ̀ justice for Mohbad nípa ikú tó pa Mohbad ìmọ́lẹ̀ sì tàn sẹ́yìn tẹ́ ẹjọ́ rẹ Mohbad ju bàbá Mohbad lọ so inú òkùnkùn ni bàbá Mohbad wà kò kí ń ṣe gbogbo nǹkan tí Mohbad go to ló máa sọ fún bàbá ẹ̀ ètò bá ṣe sọ síta ló máa sọ síta ló máa sọ fún ló máa sọ fáwọn ni ó máa sọ fún bàbá ẹ̀ bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Mohbad go to ẹ̀yin tẹ́ ẹjọ́ rẹ Mohbad gbogbo yín lẹ mọ̀ o ẹ mọ̀ kan tó go to o ẹ mọ̀ kan tó go through o so many people ni wọ́n sọ̀rọ̀ nípa justice for Mohbad justice for Mohbad ẹni tó ń parọ́ ó ń parọ́ ó ṣá lórí justice for Mohbad ẹni tó dẹ̀ ń sòótọ́ ó ń sòótọ́ lórí justice for Mohbad but irọ́ pọ̀ ju òótọ́ lọ rúmọ̀ pọ̀ jù rúmọ̀ pọ̀ jù ẹnu ẹ̀yìn ọ̀rẹ́ Mohbad láti lè gbọ́ reality any allege anybody tẹ́yìn tẹ́ jẹ́ mutual friend close friend Mohbad anybody tẹ́ bad allege and as àti pé you don't need to allege anybody yes just come online talk what you know about about the cause of Mohbad's death and make sure you work towards the justice kò dì ṣú yín lọ́wọ́ náà kò sọ pé kẹ́ má gba ṣù kò ní kẹ́ má lọ pàfọ́m kò ní kẹ́ má kọrin ó kú táìpù gan ẹ ṣáà ti ń lọ sí ṣò so a lè sọ pé torí kí Mohbad kú kẹ́ má ṣiṣẹ́ yín bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jọ́ọ̀gẹ̀ fún Mohbad kí ni impact yín lórí kí Mohbad rí justice that is the question we are asking you in one way or the other gbogbo ilẹ̀ ní superior gbogbo ilẹ̀ wà lọ́ndà management o. Oh gbogbo yín ní one or two challenges tí ẹ̀ ń face which nobody knows kí ọlọ́run kó gbà yín àmọ́ ó ṣẹlẹ̀ sí Mohbad lẹ́nìí tẹni tó dé la rí o àmọ́ tẹni tó ń bọ̀ o ní agbára ọlọ́run bíi elédùnmarè láburú nìkan wà o nǹkan láàbí kò ní kọ́gun sọ̀dẹ̀ kó wa gbogbo wa o mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tó bá jẹ́ pé gbà kọ̀ọ̀kan tí ń ẹ bá ṣẹ̀ṣẹ̀ wò mí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ má gbàgbé láti bá mi subscribe sórí channel yìí Bayo Black TV Show kẹ́lẹ̀ bá mi share. ọmọ ológo wa ò lè padà tọrọ jẹ o náwó náwó ni wá a lè padà tọrọ owó gbẹ̀yìn ayé wa gbogbo ẹyin tẹ́ ẹ̀ wò bìbí tẹ́ ẹ ti gbé ń gbé owó tẹ́ fi ń ra dátà ní agbára ọlọ́run àgbà náà ní wọbẹ̀ o iṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín ẹ jọ ẹ̀pù kan tẹ́ ẹ tún lè ṣe fún wa bẹ́ẹ̀ ṣé wà ní pé ẹ máa bá wa share àwọn fídíò wa gbogbo fídíò mi ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ẹ mọ̀ pé ìtanijí làwọn fídíò mi àwọn ọkàn tó ti sùn lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí àwọn ọkàn àwọn ọkàn tó ti sùn àwa máa ń ta wọ́n jí à ń jí wọn síta ẹ share fídíò yìí kó dọ́dọ̀ gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ lọ́rẹ̀ Mohbad gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ lọ́rẹ̀ Mohbad mi ò sọ àwọn tí wọ́n tì mọ́lé o torí àwọn tí wọ́n tì mọ́lé kò sí nǹkan táwọn yẹn fẹ́ sọ tí ọmọ nàìjíríà fẹ́ gbà wọ́n gbọ́ àti pé a kì í ti kóòtù dè ká tún dọ̀rẹ́ tí rọ́bọ̀ báyìí bá ti ṣẹlẹ̀ ó gbọgbọ́n ẹ má gbàgbé pé a kì í ti kóòtù dè ká tún dọ̀rẹ́ o àwọn ọ̀rẹ́ Mohbad míì àwọn ọ̀rẹ́ Mohbad míì tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀ ó pọ́síbù kọ́ wà lára àwọn tó wà látìmọ́lé tó eré bọ́ ṣe máa ṣe jáde náà ni wọ́n máa máa sá ìgbà tẹ̀dẹ̀ ti jáde tán yìí ẹ káàbọ̀ ẹ lè rí oògùn àdùnmú mọ́ o ẹ káàbọ̀ sí ilẹ̀ olómìnira o ẹ jọ̀ọ́ tẹ bá ti sinmi tẹ ti gbatẹ́gùn tẹ ti gbomi tẹ ti ìtara yín tẹ ti wà òkè oògùn kan tẹ ẹ bá mọ̀ ẹ má jẹ́ kí Mohbad kú gbé o ẹ má jẹ́ kí Mohbad kúgbe o gbogbo nǹkan tẹ́ ẹ bá mọ̀ ẹ tètè sọ tó máa jẹ́ kí Mohbad tètè fi rí justice then ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ wà ní ìjáde àti ṣe autopsy ẹ tètè ṣe é ẹ tètè ṣe autopsy ẹ ṣe DNA kíákíá kó lè sin Mohbad láìsí láìsí authentic result autopsy láti mọ. Mo kọ́ọ̀sì ohun tó ṣekú pa Mohbad DNA um, authentic DNA result wọn ò lè sin Mohbad ó dẹ̀ yẹ kó ti sin Mohbad ọmọ ọlọ́mọ ẹyẹ kó lọ sinmi oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi ìròyìn la kàn gbọ́ lójoojúmọ́ bá a ṣe ń gbọ́ pé ó kọ wíìlì bàbá sọ pé Mohbad kọ wíìlì pé wọ́n fi tọ̀npìn ti Mohbad wọ́n fi sáìn ẹ̀ àwọn um, fámìlì ìyàwó náà tún ti dìbọn kẹ́ ní sìn pé wọ́n ní bàbá ń pa kí ní ẹ̀gbọ́n tiẹ̀ wà fẹ́ yéèyàn mọ̀ wọ́n kọ̀ tiẹ̀ gbókọ̀ tiẹ̀ ń lọ ráwùráwù ráwùráwù ní. ẹ̀yin ọ̀rẹ́ Mohbad ẹ pé bàbá Mohbad ṣàkíyèsí bàbá Mohbad ó nídìí ìrànlọ́wọ́ yín yes bàbá Mohbad ó nídìí ìrànlọ́wọ́ yín ó lè jẹ́ ẹ má ṣì mí gbọ́ ó lè jẹ́ wípé because tẹ́yìn ọ̀rẹ́ Mohbad tí ẹ bá ran bàbá Mohbad lọ́wọ́ ọ̀tá Mohbad máa ran bàbá Mohbad lọ́wọ́ o ẹ má ẹ má dẹ̀ gbàgbé pé ẹni tó bá dúró ti ni nígbà ìṣòro òun la máa rí o tẹ́yìn ọ̀rẹ́ tí ẹ bá wá justice fún Mohbad àwọn ọ̀tá Mohbad wọ́n máa fírémù kọ̀ọ̀kan fún wa wọ́n á pè ní justice ìyẹn ni lọ́mọ Nàìjíríà máa gbàgbọ́ o ṣé lẹ́yìn ìgbà tó bá wá conclude pé nǹkan báyìí ló pa Mohbad tó bá tí kò dẹ̀ kí ṣe nǹkan tó fara pẹ́ ẹ̀ ṣé gbà yẹn lẹ máa tó jáde síta ṣé gbà yẹn lẹ dúró dè ṣé gbà tẹ̀ dúró dè nìyẹn Báyọ̀ Black lórúkọ tèmi mo kí gbogbo ojú tó ń wò mí ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Elédùmarè àwa báyìí náà ni a ó máa ṣe nǹkan nǹkan làbí oníkọ́gun sọ̀dẹ̀ kó wa gbogbo wa. lórí ọ̀rọ̀ justice for Mohbad ẹ má jẹ́ ká fi ṣeré justice for one is justice for all what did I say justice for one is justice for all tá a bá ń sọ hmm, kì í ṣe gbogbo wa la wà compromise o kò dẹ̀ kì í ṣe gbogbo ọmọ nàìjíríà ló gọ̀ àwọn amòye dẹ̀ wà àwọn tí wọ́n observe àwọn tí wọ́n observe tí wọ́n ń ṣọ́ gbogbo yín wọ́n wà tí wọ́n ń wo contribution oníkálukú yín lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí gbogbo kínní làwọn èèyàn bá yín tọ́jú ìtẹ́ ẹ ṣe tó dáa àwọn èèyàn ti bá yín tọ́jú ẹ o ìtẹ́ ẹ̀dẹ̀ ṣe tí ò dáa ọtún ti bá yín tọ́jú ẹ o ọjọ́ tó bá máa yọ jókà yẹn fún yín ẹ̀rọ náà á bá yín so kó tó dìgbà yẹn èmi Bayo Black mo máa gbọ́ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ Mohbad gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ Mohbad gbogbo ẹ̀yin colleague Mohbad nínú orin kíkọ bóyá ká máa ká máa là á tá a bá sọ pé ọ̀rẹ́ Mohbad ọ̀rẹ́ ẹ̀yin ọ̀rẹ́ Mohbad nínú orin kíkọ tẹ́jọ́ ń kọ̀wọ̀ pẹ̀lú Mohbad tẹ́jọ́ ń lọ láti ṣó kan sí kan tí ẹjọ́ ń ṣe tẹ́jọ́ ń pera yín tẹ́jọ́ ń fún ara yín information gbogbo ìgbà tó ní iṣu pẹ̀lú pẹ̀lú rẹ́kọ́dì bẹ̀lẹ̀ ẹ̀yìn tẹ́ gbà sọ́dọ̀ àárín yín kẹ́ sọ̀rọ̀ náà àárín yín kẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ Mohbad míì gan sẹ̀ gan instead tó fi yẹ kó fi mọ information lọ́wọ́ ó tún mislead information ni ṣebí kan lára àwọn ọ̀rẹ́ Mohbad kódà tó lọ níjọ́ tó sin òkú Mohbad ṣe bó ti jáde rí ṣe bó ti post ẹ̀ sórí péjì ẹ̀ rí pé pé bọ́ọ̀lù ṣe DNA fọ́mọ Mohbad ìtójọ́rẹ̀ Mohbad nìyẹn o ló mú wrong information wáyẹn o ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ wọn ì ṣe DNA ó dẹ̀ jáde síta kó náà ti ṣe dí ó dẹ̀ sọ sórí post ẹ ó dẹ̀ mọ̀ kí public figure ni ẹ celebrity ni ẹ ọ̀rẹ́ Mohbad ni ẹ ó lọ́ọ́ ti ṣe DNA which is not true ṣé nǹkan tẹ fẹ́ fi hàn Mohbad tó jọ rẹ̀ yín lẹ́yìn tó papòdà rẹ̀ ṣé nǹkan tẹ dẹ̀ fẹ́ fi hàn ẹ̀ rẹ̀ à ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run gbogbo aládágbádá kú o mọ̀mọ́ ọ̀tà kọ́dékọ́mọ́ kìyá òmòwú ni a ti fi lélẹ̀ fọ́mọ ènìyàn láti kú ní ẹ̀kan ṣoṣo lẹ́yìn ikú ìdájọ́ dẹ̀ ni Hebrew nine twenty seven òun ló sọ bẹ́ẹ̀ ẹ dìí ọlọ́run ní gbogbo wa a máa gbàdúrà pé ọlọ́run ò mo bẹ́ẹ̀ jẹ́ kí n dàgbà kí n dògbò nílé ayé o jẹ́ kí n dàgbà dàgbà dàgbà dàgbà kí n darúgbó kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ nínú ọlá nínú owó nínú òkìkí nínú àlàáfíà torí pé kí ni kò sí nǹkan tó tó àlàáfíà o kọ́lọ́ fowó gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa o gbogbo wọn tó ń wò mí iṣẹ́ kò ní dojú ìjà kọ iṣẹ́ ìdètè náà kò ní dojú ìjà kọ mi o justice for Mohbad justice for mohbad justice for mohbad justice for mohbad mo sọ yìí mo dúró náà a máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò gbogbo ẹni bá ní a máa bọ̀ òun náà là ní débá láṣẹ elédùnmarè tó wípé kí ni odò oníkọ́ọ̀kì ti bò ní tó kù bá kú wọn kọ́ọ̀kì ti bò wọ ẹni bẹ́ẹ̀ gbogbo ẹni bá wo bí wòwá àdí ayé oṣù ayé pásọ ayé wòlí ayé lẹ́bọ̀ọ́lógún ayé olóòtítọ́ ayé ẹ̀kọ́ ṣe kí ni kọ́ọ̀kì ti bò wọ ẹni bẹ́ẹ̀ bó ṣe máa jẹ́ nìyẹn báyọ̀ gbà pé ó kọ́ ọ́